الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسي علي كيف تسجيك أو أن تنسل لسنة النبي ومحمد صلى الله عليه وآله وسلم وكيف وياه وصحبه النبي صلى الله عليه وسلم كيري wọ́n sì máa fún kálukú wọ́n máa fi ọwọ́ rẹ̀ wọ́n máa fi wọ̀ wọ́n sì máa yí pé bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn sàábé iná lẹni àjùlọ àwọn náà lẹni tó náà bá sàpọ́nlé ṣùgbọ́n wọ́n gbà pé apá kan nínú wọn ọlọ́wọ́n bá fún lájùlọ lórí apá kan àti sí àlàyé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé dọ̀ wọn àwọn khulafa ar-rashidun al-arba'a abubakar wa umar wa usman wàhálì àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn náà lẹni tó síwájú nínú gbogbo àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti pé bá a ti dárúkọ wọn yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ga nípò lẹ́yìn wọn á fi èèyàn mẹ́fà kún wọn èèyàn mẹ́fà tá a bá fi kún wọn yẹn wọ́n di mẹ́wàá àwọn èèyàn mẹ́fà yẹn àwọn náà ni al-asharatu al-mubashsharuna àwọn ẹni mẹ́wàá tá ti fún nírò látàáyé ń bí ike wọn wà lìjánà lẹ́yìn wọn ni àwọn ẹni tó ti kún wọn jagun Badr àwọn ẹni tó jagun Badr àwọn tẹ̀lé ni wọ́n tẹ̀lé ni mẹ́wàá tá a ti sàdéhùn àlìjánà fún nínú ọlá àti àjùlọ lẹ́yìn wọn ńlọ́ka àwọn ẹni tó kópa nínú bay'atu Ridwan bay'atu Ridwan fífi àtìlẹ́yìn àti jagun hàn fún anabi sallallahu alaihi wasallam èyí tí wọ́n ṣe ní ọdún Hudaybiya àwọn ni wọ́n pọ̀wọ́ lé wọn nínú àjùlọ thumma uhudin lẹ́yìn rẹ̀ làwọn ẹni tó jagun uhud pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam thumma baqiyatu sahaba lẹ́yìn rẹ̀ lọ́wọ́ kan àwọn sàbẹ̀ yòókù thumma baqil umma lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹni tó kù nínú ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ìjọ anabi sallallahu alayhi wa sallam àtàwọn ẹni ṣe sàbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé gbogbo apáta àlè jẹ́ sàbẹ̀ gẹ́gẹ́ bó tiẹ̀ ti ṣe jẹ́ pé a lè jẹ́ tàbíìn ṣùgbọ́n ọ̀wọ́ kọ́lọ̀ ń ṣe wá lọ́kan nínú ìjọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam oore ńlá ni o oore ńlá tí kò ṣe fòórà oore ńlá èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ṣe lára wa wọ́n máa bínú wa wáwá jọ ọmọlẹ́yìn tani ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa abẹ́yìn òkè ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة أي أنتم أنتم خير أمة nítorí pé kése pé ìròyìn tó ti kọjá tí òjẹ́ bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ bá ń fún wa ṣùgbọ́n tá kídàn ọlọ́wọ́ bá ń sọ fún wa pé ẹ̀yin gángan ẹ̀yin ni ìjọ tó lóore jù ukhrijat lin nas tá a gbé jáde sí àwọn èèyàn. eléyìí ni ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí ló fà á tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run tó sọ nípa àwọn ọmọ israẹl pé wa anni faddaltukum ala al-alamin pé mo ṣe àjùlọ fún yín lórí gbogbo ayé ìyẹn ni pé ayé ìgbà tiwọn àwọn èèyàn tó ń bẹ láyé ìgbà tiwọn yàtọ̀ sí ìjọ anabi wa muhammed sallallahu alayhi torí ẹ̀ sheikhul islam ibn taymiyyah. رحمه الله تعالى وأن ويفضلون من أنفق من قبل الفتح أو أن كنت لسنة النبي صلى الله عليه وسلم وأنفقني تنو نرى سواج كتب di pé anabi ní ó rí ìṣẹ́gun lórí àwọn ará mẹ́kà wọ́n á máa fún wọn lọ́lá lórí ẹni tó náwó nára lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó ti ní ìṣẹ́gun lórí àwọn ará mẹ́kà àwọn ẹni tí wọ́n náwó tí wọ́n nára yìí àwọn náà ni as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar kufar àwọn ẹni iwájú tí wọ́n gba iwájú tó ṣe pé àwọn náà ni wọ́n gbégbá orókè nínú àwọn muhajirun tí wọ́n ti Mẹ́kà lọ sí Mẹ́dínà wal ansar àti àwọn ará Mẹ́dínà tí wọ́n tẹ́wọ́ gbà wọ́n tí wọ́n ti wọ́n lọ́mọ ẹ̀yà wọn àwọn eléyẹn tí wọ́n náwó lára síwájú kó tó di pa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà wọn lè dọ́gba pẹ̀lú ẹni tó náwó lẹ́yìn tiwọn ọlọ́ni la yastawi minkum man anfaqa min أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى فنجتناه ترى síwájú kótó di pé ọlọ́run ọba fún anabi rẹ̀ muhammed sallallahu alayhi wa sallam ní ìṣẹ́gun lórí àwọn ará mẹ́kà kò lè dọ́gba rárá o pẹ̀lú ẹni tọ́nà tọ́nàra lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fún anabi rẹ̀ sallallahu alayhi wa sallam ní ìṣẹ́gun lórí àwọn ará mẹ́kà kọ́bọ̀ kan tí èèyàn ná síwájú kótó kótó di pé ànábì sallallahu alaihi wasallam ó borí àwọn kèfèrí kò lè dàbí ẹgbẹ̀rún àpò tó ọ̀nà lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá tó ti fún ànábì sallallahu alaihi wasallam ní ṣẹ́gun lórí àwọn kèfèrí nítorí pé kọ́bọ̀ kan tí wọ́n náà ń gbà yẹn alhajatu ilayhi ashad bùkátà ti ń bẹ fún kọ́bọ̀ kan ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam ti ní ṣẹ́gun lórí àwọn kèfèrí ó ní agbára ju bùkátà tá ní ti ẹgbẹ̀rún àpò tiẹ̀ lọ lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alaihi tó ti ní ṣẹ́gun lórí àwọn kèfèrí. ọwa nínú sahih imam al-bukhari láti ọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu nípa ọ̀rọ̀ ọlọ́run tó ní inna fatahna laka fathan mubina anas ó ní huwa huwa huwa sulhul hudaybiyah inna fatahna laka fathan mubina dájúdájú àwọn ọlọ́run ọba àti fún ọ ní ìṣẹ́gun ní ìṣẹ́gun tó hàn. ìṣẹ́gun náà òní sulhul Hudaybiyah torí pé sulhul Hudaybiyah òun ló bí gbogbo ìṣẹ́gun èyí tó dé lẹ́yìn rẹ̀ òun ló mú anabi sallallahu alayhi wa sallam ní ìṣẹ́gun lórí àwọn kèfèrí ní gbogbo ànàkọ́nà òun ló ti sábàbí gbígba Mẹ́kà torí de eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tẹ́yìn ọmọ wò pé nira ń bẹ́ńbẹ́ ó ṣeé ṣe kó pé àǹfààní ló ń bẹ́ńbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́yìn ọmọ wò àǹfààní ló ń bẹ́ńbẹ́ ó ṣeé ṣe kọjá pé ènìyàn ló ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ torí pé asa an takrahu shay'an wa huwa khayrun lakum wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun ó ṣeéṣe kẹ́ kórìíra kankan kọjá pé oore ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún yín tẹ̀yìn ọmọ ó ti ṣeéṣe mélòó mélòó ìní àwọn nǹkan tẹ́ fẹ́ràn tẹ́fẹ̀ẹ́ nítorí rẹ̀ ṣùgbọ́n tó ti pa burú ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún yín síbọ́lọ́ ọba lọ́mọ ẹ̀yìn ọmọ torí de eléyìí báyìí Sulhul Hudaybiyah ló bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàábè wọ́n sì kà fún ìyànjẹ fún àwọn nítorí pé báwo lẹ́tì ṣe sọ nínú ìwé ìgbọ́ra ẹni yé wípé tí ẹnìkan bá wá ní àwọn kèfèrí tó fẹ́ láti di mùsùlùmí líle ní ká lè padà yàtọ̀ sí mùsùlùmí tó bá lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí tó kéde kó ń fẹ́ di kèfèrí òun ọ̀fẹ́ ṣe ìsìlámù má títẹ́wọ́ ni kí wọ́n tẹ́wọ́ gbà á kí wọ́n gbà á lálejò kí wọ́n fọwọ́ méjèèjì gbà á kó di ọ̀kan nínú àwọn kèfèrí alaysa fi dhalika bọ́ọ̀lù lẹ́wọ̀n ma fi hi kọ kò sí àbòsí níbẹ̀ lódodo ẹni tó bá rò pa àbòsí bẹ́ẹ̀nbẹ́ eléyẹn ohun ọba ọhìrọ̀ máa fi sọlẹ̀ wọlé ẹ̀yà àrífò máa fi máa mọ́ ọ̀nẹ̀ ohun tí wọ́n kọ́ lẹ́ni ní ìgbọ́ra ẹni yé kọ̀mọ́ntì ìṣe pàápàá tó kó sínú nítorí pé ọlọ́run bọ́ tara rẹ̀ yóò fi ṣe àgbéga yóò tara rẹ̀ yóò fi mú anabi sallallahu alaihi ní ìṣẹ́gun lórí àwọn kèfèrí báyìí ní sulhul Hudaybiyah ló ṣe jẹ́ sábàbí ló ti jẹ́ bàbí ńlá fún àwọn mùsùlùmí láti borí àwọn kèfèrí man anfaqa min qabli al-fath tàbá wá fẹ́ túmọ̀ àyà yẹn wípé la yastawi minkum man anfaqa min qabli al-fath torí kó pàtàkì ká máa túmọ̀ rẹ̀ torí pé ẹni tó bá náwó síwájú kánábì ó tó níṣẹ́gun kódà bí ẹni tó náwó lẹ́yìn ìgbà tánábì níṣẹ́gun ó ń tá àgbàlérò pẹ̀lú min qabli al lórí tafsiri Anas ibn Malik gangan torí lẹ́yìn sulhul Hudaybiyah ó tún kù nǹkan bíi ọdún kan kó tó di kó anabi wa muhammed sallallahu alayhi wa sallam ibùn gan bíi ọdún méjì kó tó di kó anabi sọlọ́ alayhi kó tó di kó wọ́n rí Mẹ́kà gbà torí pé sulhul Hudaybiyah ó ṣẹlẹ̀ ní ọdún kẹfà lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam wàrà gbígbà mẹ́kà ó ṣẹlẹ̀ lọ́dún kẹjọ lẹ́yìn hijira anabi wa muhammed sallallahu alayhi wa sallam ǹjẹ́ tẹ́ ẹ bá wò ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá náwó síwájú sulhul hudaybiya kò lè dọ́gba pẹ̀lú ẹni tó náwó lẹ́yìn sulhul hudaybiya nítorí pé tafsiri inna fatahna laka fathan mubina ìyá ni ikpe sulhu hudaybiya ọlọ́run ti sọ ikpe la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan min الذين أرقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى لوري تفسير أنس بن مالك رضي الله عنه قالوا دغبا أن náwó síwájú Hudaybiya tó tún nára síwájú Hudaybiya fún ìgbéga ẹ̀sìn Islam nítorí àti dáàbò bo anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n lè dọ́gba lọ́nà kọ́nà pẹ̀lú ẹni tó ti pé lẹ́yìn Hudaybiya ló ń tó náwó ló ń tó nára subhanallah ǹjẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn sàábé báyìí àwa wa ń kọ́ ẹwà dúró ọdún túnútúnú tí ń bẹ láàrin wa àtàwọn sàábé ẹni tó bá náwó tó nára lónìí báwo ló ti ti fẹ́ dọ́gba pẹ̀lú ẹni tó náwó ọ̀tọ̀ lára lẹ́yìn ìgbà tí anabi ṣe sulhul Hudaybiyah gan nínú àwọn sàbí kò lè dọ́gba pẹ̀lú wọn síbẹ̀ ti mọ àdéhùn anabi sallallahu alaihi wasallam níbi tí anabi ti sọ pé law anfaqa ahadukum mithla uhudin dhahaba ma balagha mudda ahadihim wala nasifa àti pé tí ẹnìkan nínú yín tó ń nà tó tó àpáta Uhud ní gold láti fi ṣe dáadáa tójú ẹsẹ̀ sẹ́sìn ọlọ́run ọba láti fi gbọ́ àgbéga fún ẹ̀sìn ọlọ́run aládà múd kan ètí sàbí ọgbà tó ń bá fi ṣe sàrà wọlé ẹnu fífà kò tí ẹ nígbà aládà dájú múdù subhanallah àwọn ẹni tó lọ àwọn ẹni tó náwó tó nára síwájú kánàbí tó ṣe sulhul hudaybiyah àwọn náà ló tún kàn nínú àjùlọ lẹ́yìn lẹ́yìn àwọn khulafa urrashidun lẹ́yìn rẹ̀ ọkà àwọn tó jagun ọkà àwọn èèyàn mẹ́fà yòókù tí ó kù wọn tí wọ́n fi pé mẹ́wàá lẹ́yìn náà ọkà àwọn tó jagun badr ọkà àwọn tó jagun badr lẹ́yìn náà ló tún kan àwọn ahlu bay'ati ar-ridwan àwọn ẹni tó ṣe pé wọ́n fi àtìlẹ́yìn wọn hàn sáà nàbì sallallahu alayhi wa sallam wa qatal ẹni tó náwó tó sì jà tọ́jagun náà lè dọ́gba o pẹ̀lú ẹni tó á tọ́jagun lẹ́yìn gbàtà nàbì sallallahu alayhi wa ti ṣẹ́gun. wa yuqaddimuna al-muhajirina ala al-ansar bẹ́ẹ̀ni wọ́n máa fún àwọn muhajirun ní ọlá lórí àwọn ansar torí pé àwọn muhajirun àwọn náà làwọn ẹni tó ti kí wọ́n sí ipò padà láti mẹ́kà lọ sí medina àwọn náà làwọn ẹni tó sí ipò padà láti mẹ́kà lọ sí medina nítorí pé kíni kí ló fà tí wọ́n fi ń fún àwọn lọ́lá lórí àwọn ansar nítorí tí muhajir tó fojú wì ní ìyà ntọ́faradà ní wàhálà ntójú rẹ̀ rí ní ìpọ́njú ojú ansar ò rí nǹkan nínú rẹ̀ nítorí pé ansor ìlú tiẹ̀ lọ́wà wọ́n gbé islam wá bá ní islam sọ wọ́n di ẹni pàtàkì ní ìgbà tí wọ́n ti jẹ́ ẹni tó ṣe é pé ẹ̀kan ọ̀kà kún tẹ́lẹ̀ rí islam sọ wọ́n di èèyàn ńlá lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé wọn ọ̀kà wọn kún tẹ́lẹ̀ rí àwọn ansor wọ́n di ẹni pàtàkì látàrí islam ṣùgbọ́n almuhajirun sẹ́mi kọ́dọ̀ wọn ni islam ti bẹ̀rẹ̀ ẹ mọ tí wọ́n fojú ẹlòmíì rí ẹ mọ bí dẹni tí ò rí rẹ̀ mọ́ ẹmẹ bẹ́ẹ̀ lómi ti ṣe dẹni tí gbogbo dúkìá rẹ̀ sọnù nítorí kó fẹ́ ṣe hijira wá sí Madina lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀ ló ti jẹ́ pé almuhajirun wọn lọ́lá ju àwọn ansor lọ torí ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni al min Quraysh àwọn aṣíwájú tí wọn mọ̀ sọ lórí ìjọ anabi sallallahu alayhi wa sallam tí ó jẹ́ olórí gbogbo orílẹ̀-èdè Islam ọgbọ́dọ̀ jẹ́ pé nù Quraysh ló ti wá al-a'immatu min Quraysh. torí ẹ̀ ìgbà tí àwọn Ansar tí wọ́n ń ṣe fanfa pẹ̀lú àwọn mọ̀hẹ́rù ní ẹ̀yìn kú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa ta ni ó jẹ́ àròlé fún ànábì sallallahu alayhi wa sallam tí ẹnìkan sọ yìí pé minna al-amir wọ̀mí kúmù ẹ̀mí ẹ̀dá àwọn èèyàn olórí kẹ́yìn náà yẹn ti Abubakar sọ yìí pé bal nahnu al-umara wa antum al-wuzara àwọn aláàmájọ lórí ẹ̀yin lẹ́ẹ̀májẹ mínísítà subhanallah eléyìí á fi hàn gẹ́gẹ́ bó ti jẹ́ pé lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa wọn kì í kọ́ ní àwọn muhajirun kéré àwọn ló bá lẹ́yìn náà làwọn ansọ́ọ̀rù tẹ̀lé wọn ẹ ti ṣe mà ibi ansọ́ọ̀rù حبهم من علامات الإيمان وبغضهم من علامات النفاق kò nífẹ̀ẹ́ sí àwọn ànsọ́ ó jẹ́ ọ̀kan nínú àmì pé èèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kéèyàn kó ìra àwọn ànsọ́ ọ̀kan ni nínú àmì ìjẹ́ mùnáfíkì ọlọ́run bá kó sàánú wa tí ìbá rẹ nìkan tó ti pé nǹkan bínú ẹnìkan náà àwọn ànsọ́ rẹ̀ ó ìra rẹ̀ kí ló dé ó nítorí pé ó jẹ́ ànsọ́ rẹ̀ wọ́n á ní ah wọ́n wá ibi kan nìkan akọ́lọ́ ń búra pé ìwà mùnáfíkì ń bẹ pẹ̀lú ẹ̀. nípa Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ìkórìíra wọn àmì ìjẹ́ mùnáfíkì ní nífẹ̀ẹ́ wọn àmì ìmánì ọlọ́run àkóso wa ní mọ́ni. wa yu'minuna àwọn ọ̀sọ́ àwọn náà ni ẹni tó ran Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ ẹni tó agbalérò pẹ̀lú wọn àwọn náà lẹ̀yà méjì àti Khazraj pẹ̀ ọ̀pọ̀ lọ́mọlẹ́yìn ju Aus lọ èèyàn ti ń bẹ nínú ẹ̀yà Aus wọ́n pọ̀ ló ń kà ju nínú ẹ̀yà Khazraj wọ́n pọ̀ ló ń kà ju ẹ̀yà Aus lọ. Aus plus Khazraj àwọn ni wọ́n jẹ́ al gbogbo wọn sì jẹ́ ara Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn èèyàn. ẹyin àwọn lẹni tó gba anabi sallallahu alaihi wasallam tó gba lálejò wọ́n sì sọ ike àti yemen ìlà àwọn èèyàn yìí ti wá tó a fi wá gbé madina àti ti mà wípé ayat wípé ayatul iman hubbul ansar wa ayatul nifaq bughbul ansar aw kama qala sallallahu alaihi wasallam àmì ìgbà gbódódó. iná ní kéèyàn nífẹ̀ẹ́ àwọn ànsọ́ àmì ìjẹ́ mùnáfìkì òun náà ní kéèyàn kórìíra àwọn ànsọ́ ọ̀dà kéèyàn wá nífẹ̀ẹ́ àwọn mọ̀hàjìrún náà kọ́ àmì kílò láṣẹ àmì ìgbàgbọ́ òdodo náà kéèyàn kórìíra àwọn kọ́ àmì mùnáfìkì ni nítorí kéèyàn máa ń pè àwọn ànsọ́ lọ́dọ̀ ahlu sunnati wal jamaa ipò òtútù táwọn mọ̀hàjìrún ẹ̀ tó bá wá jẹ́ pé nínífẹ̀ẹ́ àwọn sípò wọn òtútù ti mọ̀hajirun àmì ìmánì ìkórìíra wọn àmì nìbáàkù ni. sọ̀rọ̀ nípa ju wọn lọ pé nǹkan ó túmọ̀ sí pé gbogbo ẹ̀tọ́ bá ti jẹ́ sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ká nífẹ̀ẹ́ wọn. wọ́n yóò pinnu wọn bí أن الله قال لأهل بدر وكانوا ثلاثمائة وبضعة عشرة اعملوا ما شئتم فقد غفرت لكم أوان السنة والجماعة wọ́n sì tún ní ìgbàgbọ́ wípé náà wọ́n bá ti sọ fún gbogbo ẹni tó kópa nínú ogun gbẹ́dẹ̀ èyí ti ogun àkọ́kọ́ nínú ogun tó ṣẹlẹ̀ nínú ẹ̀sìn Islam yìí ọlọ́wọ́n bá sọ fún wọn pé ẹ̀yin tẹ́ jagun gbẹ́dẹ̀ yìí o ẹ̀ àmẹ́lò ẹ̀ ṣètò ẹ̀ máa ṣe gbogbo tó bá wù yín o fẹ́ ẹ̀mí ìpàdébà fún tìlọ̀kùn torí mo ti forí jìn subhanallah. wọ́n ní òǹkà wọn ọjọ́ ọgọ́rùn-ún ta ọgọ́rùn-ún mẹ́ta àti nǹkan kan lé ní mẹ́wàá ní èèyàn tó pa nínú ogun yẹn ẹ̀yin náà sì mà ibi ẹlọ́dún ló fọ́ tọ́ba di ìjà tán ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń fanu ní máa túlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọn àjáde láti lọ jà wọn kà jáde láti lọ gbanti àkókò fìyànù kó lówó àwọn Kùrẹ́ṣì dìímù Ànábì òsè dánadáná o ìdúgbò Ànábì fẹ́ lọ jí owó wọn gbà o ṣùgbọ́n hada bizaka sọ̀rọ̀ kí nígbà táwọn mọ̀hàjúrò náà ń bọ̀ wá Mẹ́dínà majority wọn ilé tí wọ́n fi sílẹ̀ Mẹ́kà àwọn ará Mẹ́kà sì rí ẹ̀ owó tí wọ́n kọ́bẹ̀ wá sí Mẹ́dínà ọgbà lọ́wọ́ wọn wọn ò jẹ́ kẹ́nìkan kan nu lórí dúkìá rẹ̀ mú wọn Mẹ́dínà lọ́pọ̀lọpọ̀ wọn fi di ẹni tó ṣe kò lè dá dúró fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà lẹ́yìn ìgbà tí wọ́n Mẹ́dínà wọ́n ń bùkátà ẹni tí wọ́n ràn wọ́n lọ́wọ́ eléyìí ló mú kí anabi sọlá àdìsílẹ̀ kó ṣe mọ àkọ́tù bẹ̀yìnẹ́hùn wà bẹ́yìnà ìhùwàníhìn mìíràn àwùsọ̀ ló fi sọ wọ́n dọ́mọ ẹ̀yà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yàwó nínú àwọn àǹsọ̀ ọ̀kẹ́ nìkan pọ̀ mẹ́nìkan pẹ̀ dọ́mọ ẹ̀yà ẹni tí wọ́n bá ti wá papọ̀ mẹ́yà ní ìdàtí ló ti ẹ àtìrí tiẹ ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú owó rẹ ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú sẹ́ǹsì rẹ ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú jọ́mọ̀sì àmì sọlá ìṣẹ̀lẹ̀ wọn fẹẹ seize an opportunity pé Abu Sufyan wọn ti lọ sòwò pẹ̀lú àwọn Quraysh torí pé wọn sọ pé lè ilá fi Quraysh ilá fi him rẹ̀ṣẹ̀lẹ̀tẹ̀ ṣẹ̀dáì wọ́n sọ̀yì wọn lọ rìnrìn àjò méjì láwọn Quraysh tẹ̀lé yẹn ọ̀kan wọn máa lọ sílẹ̀ Sham ọ̀kan wọn máa lọ sílẹ̀ Habasha nítorí káràkátà tó owó wọn tó máa kìí ṣe òwò àdánìkànṣe kálukú kó ọjà tó bá ní wá yóò kó fún àwọn ẹni tí ń lọ ike kó ọbọ ń tà tọ́lá ti bọ̀ ń tà kó ọbọ ń fi ra nǹkan ní ìbọ̀ tí ò sí mẹ́kà tọ ètò túmọ̀ sí pé gbogbo owó tí àwọn arìnrìn àjò yẹn àwọn olùsòwò yẹn kó jáde kìí sọ owó èèyàn kan owó gbogbo ara mẹ́kà ní ọ̀gẹ̀ẹ́ tó ẹ sì mọ̀ ike àwọn tó sẹ́kù mọ́kà nígbà yẹn majority wọn kọ́ kèfèrí ni wọn. àwọn kèfèrí tó sẹ́ àwọn náà ló ṣe tẹ́lẹ̀ di tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò fi rí owó rẹ̀ mú jáde kúrò mọ́kà kúrò mọ́kà wá sí Mẹ́dínà. àlejò wa fẹ́ gbọ́wọ́ yìí kó lè bá a pin fún àwọn ará mẹ́kà tí wọ́n gbé ẹ̀sìn wọn sá wá sí Mẹ́dínà kí lè yóò lè bá a jẹ́ ìtúlójú àti nǹkan kan tí ó dípò díẹ̀ nínú tí wọ́n gbà lọ́wọ́ wa torí pé bàbá gbowó lọ́wọ́ kò dípò lè ta sílẹ̀. Abu Sufyan radiyallahu anhu ó gbúrò Ànábì sallallahu alaihi wasallam ń bọ̀ láti wá gbowó tó ń kú bọ̀. ọ̀rọ̀ arákùnrin kan sí Mẹ́kà wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ bọ́m̀bọ́m. ìgbà tí bọ́m̀bọ́m tó dé Mẹ́kà ó ọyọ òwò kúrò lára láti fi hàn pé nǹkan dé o gbogbo wọn sòrògbò kí ló dé onítọ Muhammad da dúkìá yín lọ́nà ó sì ti gbà á sẹ́wọ̀n pé tí wọ́n ń bá ń fẹ́ tí ìgbésẹ̀ kọ́yọ́kọ́yọ́ wáyé wọ́n á fi fún rìn Ànábì sallallahu alaihi wasallam ti pàdé wọn á ń bọ̀sibọ́sí pé yọ́ọ́ da yọ́ọ́ da wọn lọ́gbàá ti ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n òní muhammad sallallahu alayhi wa sallam ti gbowó yín alḥiqu abá sofiyan wà á ń kébù màlẹ́kù torí náà ẹ sáré tètè lọ bá abu sofiyan kẹ ẹ wọ́nà láti wá gbowó yín ti ti là. báyìí wọ́n gbéra abu jahal fìràwọn àhàdìhì umma àtàwọn ẹni tí ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n jáde pé àyàfi kí àwọn kọ́ anabi sallallahu alayhi wa sallam lọ́gbọ́n lọ́tọ̀ yìí àwọn ń fẹ́ kọ́ mọ̀ wọn rẹ̀ agbére muhammadu yìí ti pọ̀ jù àwọn ọmọ sí muhammadu kí muhammadu ọmọ wa dá dúkìá a kò sí kódà kò tún ní dárú ẹ̀wò mọ́láyé báyìí ni wọ́n lọ títí tí wọ́n fi dé Badr. Abu Sufyan ránṣẹ́ sí wọn ìpè ń ti là owó yìí ti gbé wọn pàdé ànábì ànábì ò wọn kò sọ fún muhammadu bó ti máa. nígbà tá a bá bàjá tá a ṣẹ́gun rẹ̀ tán àwọn amutí náà àwọn obìnrin ọmọ wa kọrin fún wa ọmọ wa jọ ọ̀rọ̀ yọ̀ eléyìí ó mú kí gbogbo ẹni tó bá gbúrò wa nù lárúbáwá kọ́ bẹ́ẹ̀rù wọn sá ìgbẹ́ hàn kùrẹ́ṣì lọ́ńtọ́ ọmọ tó fojú lágbájá rí subhanallah anabi sallallahu alayhi wa sallam wọn rí dájú wípé yóò dìjà náà ni wọn sọ fún àwọn sábẹ́ ìpètò ẹ̀dá mi mọ́ra ẹ̀dá mi mọ́ra gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ọjà ẹni tó wá láti Mẹ́kà ah báwo ni ẹ̀sẹ̀ ní jẹ́ ẹni tó wá láti Mẹ́kà torí pé ẹni tó wá láti Mẹ́kà ọ̀sán àwọn ń tiwọn nítorí ọ̀run wọn nítorí ẹ̀sìn wọn wọ́n fi lé fọ́ọ̀nù alẹ̀ tó bá kọ́ ikú kó jà fún ọkùn ọ̀sán wọ́n ti tẹ̀ ẹ̀mí wọn fọlọ̀ tó Ànábì sallallahu alaihi wasallam dàbí ìgbà tó ṣe pé kì í ti ọ̀rọ̀ wọn ra Mẹ́kà ló fẹ́ gbọ́ nítorí pé àwọn eléyàn ọ̀rọ̀ wọn clear wọ́n fẹ́ kú nítorí tọ́lọ̀ náà àmọ́ àwọn ará Mẹ́dínà àdéhùn ti ń bẹ láàrin wọn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam oníkó àwọn máa dáàbò bo ànábì sallallahu alaihi wasallam nínú Mẹ́dínà gẹ́gẹ́ báwọn ṣe ń dáàbò bo owó àti dúkìá wọn ìyàwó àtọmọ àwọn ṣùgbọ́n àdéhùn yẹn ọ̀kárí òde Mẹ́dínà Badr òde Mẹ́dínà sì ni ó jìnnà sí Mẹ́dínà ó lọ bí thirty something kilometres ẹ wá dá mi mọ́ra ẹ̀yìn èèyàn ẹ dá mi mọ́ra ẹ̀yìn èèyàn á lọ́kàn náà àwọn àṣọba ni làálùkẹ́ tá a ní iná ya Rasulullah ṣéèṣì àwa lẹ gbà lérò pẹ̀lú àwọn èèyàn àwọn èèyàn tẹ̀ ń wí báyìí anábìlẹ́yìn náà ni ẹ̀yìn àwọn sọ́ọ̀rù náà báyìí la nabi wa sallallahu alayhi wa sallam ni wọn dá wọn lò tí ẹ̀yin ansor náà la gbà lérò allah ọ̀kan àwọn ansor bá yanu ó bá ti pé àwa lẹ bá gbà lérò ìrẹ anabi sallallahu alayhi wa sallam àwọn ò ní sọ fún yín àwọn àwa ń bẹ pẹ̀lú yín à ń bẹ pẹ̀lú yín gbogbo ibi tẹ́ bá ti kó wa wọ̀ á jọ wọ̀ ni. àwọn ò ní sọ fún yín gẹ́gẹ́ bí àwọn ọmọ Israel bí wọ́n ti sọ fún anabi Musa alayhi salatu wa sallam wípé. اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون pé ìrẹ àti olúwa ẹlẹ́dàá rẹ̀ ẹ lọ bá àwọn àjàbá yẹn jà àwọn àrètí yín bì subhanallah agídí ti pọ̀ jù àìka ọlọ́run ọba fún ó ti pọ̀ fún ọmọ Israẹli ṣé ìwọ Musa ńgbà tí Musa sọ pé. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين واني ẹwọnú ìlú mímọ́ ètò náà bá ti sàdéhùn rẹ̀ fún yín ẹ má padà sẹ́yìn kí ẹ má bàa dẹni tí ó sọ. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها آه، حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون wọ́n ní ah àwọn alágbẹ̀rù gbọ́nrí kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn òsì ní wọ́ọ̀bì orígbà tí wọ́n bá jáde tí قال رجلان من الذين يخافون أنعم الله عليهم قلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. ẹni méjì nínú àwọn ẹni Musa tó ti kó wọn bẹ̀rù Ọlọ́run àwọn olùmọ̀ nípa tafsir wọn náà ní méjèèjì lọ́lọ́run pàṣẹ lánàbì lẹ́yìn Musa alayhi wọ́n ní ẹ wọlé ẹ wọlé lọ bá wọn Ọlọ́run ní kí bá dúró tẹ́ ẹ bá ti bọ́ọ̀lù ọ̀dùnkù tẹ́ ẹ sì wọlé lọ bá wọn ẹ̀yin lẹ́ẹ̀ borí wọn. قالوا فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون dígbà tí ń gbọ ẹni méjì tí ń bá wọn sọ̀rọ̀ pé ti ń bọnú ọ̀rọ̀ tó ń bẹlẹ musa la bá lọ́rọ̀ kí ló kàn yín torí pé ọba adélẹ ẹni méjì ń bá wọn sọ̀rọ̀ wọn fún wọn mọ̀ràn pé ẹni bá wọn jà wọ́n la bá lọ́rọ̀ torí subhanallah ìwọ musa torí àní wọbẹ̀ láéláé o lópin ìgbà táwọn èèyàn bá wà ń bẹ̀ torí ẹ̀ tó bá wá jẹ́ pé túláàsì àti káwọn ẹ̀ wọbẹ̀ á ajẹ́ pé ìwà àtolúwa rẹ ẹ lọ bá wọn jà o àwọn arètí yín bì ṣèjọba náà ni musa òjò abẹ́lọ́ọ̀ ó ní. قال رب لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين ọlọ́run èmi kàkà lórí ẹnìkan ju orí ara mi àtọmọ ẹyà mi haruna lọ ọlọ́run bá kún sí ìpínyà láàrin mi àtàwọn àwọn kòkí wọ̀nyí. قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون الأرض فلا تأس على القوم الفاسقين. ọlọ́run ni a jẹ́ pé èèwọ̀ la ṣèlú fún wa wọn ò ní rí bẹ́ẹ̀ wọ̀ fúkúdì ọ̀gbun kò wá ní ma lórí ẹlẹ́yìn ìdákùn mu wa bẹ́ẹ̀ ma para gàdí lórí ilẹ̀ ni wọn ní mọ̀nà mọ́ sọnù fúkúdì ọ̀gbun má banújẹ́ orí nítorí ti àwọn pòkì nítorí wa ń kọ́ lójú. wọ́n ní àwọn òní sọ fún anabi Muhammad sọlọ́lá àdìsílẹ̀ gẹ́gẹ́ bá ọmọ Israẹli ti sọ fún Musa wípé ìwé àtolúwa rẹ mọ́ lọ lọ́wọ́ ọjà wa ń dúró dè yín bí o ṣùgbọ́n tá a sọ fún anabi sọlọ́lá àdìsílẹ̀ ní gbé gbogbo ibi tó bá yẹ kó wa wà gbogbo gbogbo bẹ gbogbo bí àyè bẹ bá ti léwu tó aláàbọ̀ wọ̀ ìtawọ̀ sọ fún ọ ní pé irhab anta wa rabbuka faqatila inna ma'akuma muqatilun ìwé àtolúwa rẹ ẹ̀ ń sún ẹ lọ bá wọn jà àwọn náà ń bẹ pẹ̀lú yín lẹ́ni tí ó bá wọn tó bẹ́ẹ̀ làwọn mùsùlùmí rí ètò pé ńgbà tí olùmọ̀kán bá wá ní ọ̀ya jihad jihad ẹ̀yàn àti òkè jihad àbí ilé ẹ̀kọ́ ok mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ lọ́ba tilẹ̀kùn ló máa ń. bàbá ìyàwó bá ní kí ló dé wọ́n kó jihad nígbà ẹjẹ́ wọn lọ jà wọ́n bá jà kí bá parí àjàdì. eléyẹn ní tọ́kù ni wọ́n ń pè léyẹn nítorí pé olùgbàgbọ́ òdodo ó ti ta ẹ̀mí rẹ̀ fọlọ̀ ìyá ti pé kú burúkú lọ́lọ́ fi para rẹ̀ lọ́wọ́ lọ tẹ́ra rẹ̀ síwájú tirẹ́là lá. ìyẹn ni kútu bá dé pé lójú ọ̀nà ìṣọ́ náà lójú ọ̀nà ìlànà ànábì sallallahu alaihi wasallam tẹ́lá gba pé n tó ń tẹ̀lé mẹ́mí rẹ lọ ọlọ́run ti ra ẹ̀mí rẹ pé òun fún ọ ní kí ni àlùjẹ̀nà. torí di eléyìí báyìí àwọn ẹni tó jagun bọ́dọ̀ yẹn ń jọgọ́rùn mẹ́ta lọ àti díẹ̀ àwọn ẹni tó fi wá di ẹgbẹ̀rún kan àti díẹ̀ àbódín díẹ̀ torí ànábì sallallahu alaihi wasallam làgbàsọ́rọ̀ àwọn nìkan lọ́nà wọ́n ní ìjẹ́ kúrò kúrò ìṣìbí wọn làwọn rí wa wọ́n ní ìgbà tẹ́ rí wọn yẹn báwo ni wọ́n máa ṣe sábà fẹ́ jẹun wọ́n ní wọ́n máa pa bíi àgbò mẹ́wàá lẹ́ẹ̀kan náà sábà fẹ́ jẹun àgbò mẹ́wàá á ànábì ni wọ́n tó one thousand ìyẹn ni pé àgbò kan èèyàn mélòó èèyàn hundred tọ́ èèyàn pọ̀ àwa ti kéré ẹsì ti máa ń pè kánmí fi ẹsìn kọ́lé lẹ́sìn ọ̀wọ́lẹ́bẹ̀ fi ẹsìn kẹfì rọ́tẹ́ndé ìdìnnìlá. pẹ̀lú ìdánlọ́ ọmọ ogun lè máa péréte tó sì borí ogunlọ́gọ̀ ọmọ ogun pẹ̀lú ìyọ̀dọ́lọ́. Ànábì sallallahu alaihi wasallam wá ṣàdúrà kánjọ́ kan níjọ́ yẹn wípé wọ́n lọ tí wọ́n bá fi lè pa àwọn èèyàn yìí rún kò sí bẹ́ẹ̀ nìkan ti ṣe sìn wọ́n lọ́wọ́ bá malókè pẹ̀. mùsùlùmí tó wà láyé gbogbo wọn ni ní ọtí ṣe máa yìn ànábì náà sì ni. tí wọ́n fi lè pa wọ́n lónìí ọ̀pá rírun kò sẹ́ni tí ó sì lọ́mọ. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ànábì wa nù sọlá àṣẹlẹ̀ ọlọ́run fún orí obìnrin pé yóò borí ànábì sì ń sunkún. àníbi náà fi tọ́lù rẹ̀ bí ọmọ àwọn ọmọ gbé wa ní orí lóru jọ́sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kálukú sùn arábìnrin kan ní òsùn àyà rẹ̀ wá rú gẹ́gẹ́ bí azizil mẹ̀rẹ̀jẹ́lì gẹ́gẹ́ bí híhó òkòkò nígbà tó mi òkòkò bá rú tí wọ́n ti pòpòpòpòpò bẹ́ẹ̀ làyà nábì rú nítorí ìrònú àti bá nàbì sọ̀rọ̀ àṣẹ náà ṣe sùn fún bẹ́ẹ̀ náà ẹ̀nẹ́bì tó yẹ kó ní assurance pé ọlọ́run ní pò wọn títí tẹ́sí wọn oṣù pé ọlọ́run ní pa wọn ó dùgbà tẹ́sí bá pè. ìwọ́n kọ́ ò láṣọ́ránsì kán ọwọ́ afọ dákàrà di pé àwa la máa borí ẹ̀yin wò kí ló ń nàjú ń tẹ̀lé lọ́wọ́ mọ́ ọ̀rọ̀ àlùmọ́ kí ló fẹ́ fi hàn pé mo dúndùn láì ní wọ́wọ́. ànábì nu sallallahu alaihi wasallam. torí délé yìí ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni tó gbé ó tó rẹ̀ mú pé kí ló dé. ànábì sallallahu alaihi wasallam ti bọ́ kàjẹ́ ó tún wá di pé rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ni ọlọ́run ti fún mi ròdù ní báàbò rí. ogun tó bẹ̀rẹ̀ ànábì ọmọ ọ̀sẹ̀ abíká pé ibi tá a pa lágbájá sí ni ibi tí lágbájá ó wò sí ni ibi tí sàmẹ̀dọ̀ ó wò sí ni nígbà tó kún ti parí tí wọ́n ń wò wọn ká títí ibi tábí nàkàtì ni wọ́n bá wọn kíní wọn yẹn wọ́n bá gíriwò kan bẹ wọ́n bá kan bẹ wọ́n bá kan lọ subhanallah. tó eléyìí ọlọ́run bá fi àdéhùn rẹ̀. ẹni tó wọ́n jà nígbà àpọ́njú nígbà tó ṣe pé kí wọ́n bá pa gbogbo wọn lọ́jọ́ ni ìsìláàmù ò ní sí i. dípò pé wọ́n wá di mùsùlùmí ló ní yí báyìí. ṣé wọ́n tó gbósùbà fún àbí wọn ò tó gbósùbà fún? wàláhì wọn tó gbé fún. tùmí ìrìn àwọn ẹni tó jagun bọ́dọ̀ yẹn anabi sallallahu alaihi wasallam nínú hadith abu huraira radiyallahu anhu ètí abu abdullahi al-hakim wọn gbé jáde nínú síra àwọn al-mustadrak al-sahihayn anabi sallallahu alaihi wasallam ní inna allaha tala'a ala ahli badrin faqala a'malu ma ṣe shi'tum fa inni faqad ghafartu lakum ẹ bá ṣe ń tó bá wù yín ọlọ́run wú àwọn ẹni tó jagun bọ́dọ̀. ọlọ́run wa sọ fún ọ pé láti omi lọ gbogbo tó bá wọn mú kí ọmọ ti tó mo ti borí jìn ó wà lọ sọfún ìhìn Muslim láti ọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhu ó ní ẹnìkan sọ fún Hatim ibn Abi Balta'a ó ní làyẹ́dọ̀ òlùnà Hatibun nar ó ní mo fi ọlọ́mbura iná ní Hatib ọwọ́ Hatib yẹn ọ̀kan náà sàbí ànábì ni sallallahu alaihi torí kò ń fún arábìnrin kan kò sá ti sọ ó fún arábìnrin kan lẹ́tà kọlọ fún ara mẹ́kà èyí sọ bá nàbí sọlá àṣẹlá sí palẹ̀ mọ́ ogun tí ẹnìkan fi ní kó wọn bẹ lórí ànábì ní wọn bẹ lórí. sálẹ̀bí fi sọ àdéhùn yẹn pé ọjà gbọ́dọ̀ òsì mà ọlọ́run ti wo àwọn ará bàdàn ọ̀sọ̀ fún ọ̀fin tó bá wọn ní kẹ́mẹ́ ti torí mo ti forí jìn. ẹnìkan wọn sọ pé hásìf sọlọlọ àríwó àríwó sẹlẹ òṣìṣẹ́ Ọlọ́run kí àti Ọlọ́run ọ̀rọ̀ fún ọba wa sọ pé kẹrẹbìtà irọ́ lọ pa láàyè náà ìlọlọ irọ́ lọ pa torí ẹsẹ yẹn bá kúrọ ẹsọ pé kúrọ ni ọ òní dìgbò lọ dipulomasi ló lò à dipulomasi ló lò bá irọ́ ni ọ kẹrẹbìtà tòkẹ pé òkúrọ ló kọ rẹ kọ́ bá kúrọ mọ́ alẹ́ ti sọ fún sọ́rọ́ lọ pa. إنه شهد بدرا ترك القطعن وهو بدر والحديبية أتوبوا أتي صلح الحديبية eléyìí hàn wá pé ẹnìkan ò ní kópa nínú ogun gbádùn kọwọnà ẹnìkan ò sì ní wà níbi bẹyà àtúrẹbùwà kọwọnà subhana allah ẹnìkan ló wá wà lọ àwọn sàábẹ yìí àbáwà ni kì í sàwà torí délé tó wà sára rẹ jẹ tó gbé fọ́tò ẹnìkan káyà ṣé òun náà kópa nínú ogun gbádùn náà àbọ̀bá ṣe tó lù lù lórí yá pé wọn kà sára rẹ jẹ lásán. tọ́ ó ti wá rùn ọlọ́ọ̀la ń bẹ̀ ìṣúná orúkọ rẹ̀ tó dára jù àti ìròyìn rẹ̀ tó ga jù ó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti lè máa fi ń dá àgbọ́yé sí wa ó ti ń dá àgbọ́ láwùjáde fún wa lọ́la ìyá àná wọ́n ti ti ń balẹ̀ jọ fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك